mo kì í kábọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlúmọ̀ọ́ká sọ̀rọ̀sọ̀rọ̀ tó ń gbé èdè yorùbá lárugẹ adéjọkẹ́ ẹwà ìdè ti sọ lórí ayélujára wípé a dá òun láti ṣe àtúnṣe sí èdè yorùbá àti ẹwà èdè èyí tó fẹ́ máa di ìmẹ́rí àti wípé òun ṣe eléyìí nítorí ìfẹ́ tí òun ní sí èdè yorùbá tó ń ti ìtara rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ yìí ló sọ láti dáhùn sí ìbéèrè ọ̀kan nínú àwọn olólùfẹ́ rẹ̀ lórí ayélujára tí ó béèrè wípé ṣé òun ṣe iṣẹ́ yìí nítorí ìfẹ́ owó tàbí ìfẹ́ sí iṣẹ́ náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ọ̀kan nínú àwọn olùdíje fún ipò ààrẹ lórílẹ̀‐èdè yìí nígbà kan rí Àdàmú ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti gba ìlúmọ̀ọ́ká olórin Two Face Idibia ní ìmọ̀ràn wípé kí ó lọ fẹ́ pẹ̀rọ̀ bí a kò bá gbàgbé wípé awuyewuye ti ń lọ lọ́wọ́ nínú ìdílé Idibia nípa Two Face ani àti pẹ̀rọ̀ èyí tó mú kí olùdíje nígbà kan rí fún ipò ààrẹ lórílẹ̀‐èdè yìí Àdàmú lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ wípé lọ fẹ́ pẹ̀rọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ di àsìkò yìí ọ̀pọ̀ àwọn ènìyàn ló sì ń ka ọ̀pọ̀ ọ̀rọ̀ tó ń tí òkú ọ̀rọ̀ tí ìlú mọ̀ọ́ká olórin j1 àti gbajúmọ̀ orí ayélujára Blessing CEO ń sọ sí ara wọn lórí ọ̀rọ̀ Annie Idibia j1 ló ti kọ́kọ́ fi ìgbà kan sọ wípé ẹ̀ka amúlùdùn kò nílò èèyàn bíi CEO Blessing láti máa dá sí ọ̀rọ̀ àwọn ìlú mọ̀ọ́ká ni Blessing CEO náà bá dá lóhùn wípé ìjímèrè ṣọ́gígùn j1 èmi àti ẹ ò kì í ṣe ẹgbẹ́ ara wa rárá àti wípé bí a bá ń sọ nípa ìmọ̀ ìjìnlẹ̀ ìmọ̀ rẹ kò kún tó ìmọ̀ mi nítorí náà má dá sí ọ̀rọ̀ mi rárá ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje màmá kẹ́ẹ̀pẹ́ ní ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ayélujára ń kí Pasuma tí wọ́n sì ń ṣe àṣèyíṣàmọ́dún fún ọmọ Paso Pasuma ló lo ìtàkùn ayélujára rẹ̀ ní Instagram láti pín àwòrán màmá rẹ̀ àti ọmọ rẹ̀ obìnrin sórí ayélujára láti kí àwọn méjèèjì wípé wọ́n kú ọjọ́ ìbí nítorí pé ọjọ́ kan náà ni ọjọ́ ìbí àwọn méjèèjì pọ́ sí léyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ Pasuma máa kí màmá náà wípé abiyamọ tòótọ́ abiyamọ dáadáa kí ẹ pẹ́ kí Olódùmarè rẹ̀ sì dá ọmọ náà sí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúmọ̀ Uche Maduagu ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ fi sọ wípé ìdákẹ́ Tuface lórí ọ̀rọ̀ awuyewuye èyí tó ń jà ràìnràìn nínú ìdílé rẹ̀ yìí kọni lóminú pàápàá bí kò ti sọ̀rọ̀ àmọ́ tó wá jẹ́ wípé àbúrò rẹ̀ ló ń dá sí ọ̀rọ̀ ọ̀hún lórí ayélujára tí òun àtìyàwó rẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ sí ara wọn tí wọ́n ti ń dára wọn lóhùn ní mẹ́sàn-án mẹ́wàá ó sọ wípé lóòótọ́ ni ìdákẹ́ dára bíi wúrà àmọ́ kì í ṣerú àkókò yìí pé bí Tuface dìbì àti dákẹ́ yìí ó ń sọ wípé apá rẹ̀ kò ká inú ìdílé tó ń darí ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún èyí pọ̀ ó pọ̀ ní ọ̀pọ̀ àwọn olólùfẹ́ akọrin ẹ̀mí Chinwo ń sọ lórí ayélujára bí wọ́n ti ń rí gbogbo oríṣiríṣi àwòrán èyí tí ó dà sórí ayélujára fún ọjọ́ ìbí rẹ̀ Chinwo òun ló da àwọn àwòrán ọlọ́kan òjọ̀kan sórí ayélujára láti ṣàjọyọ̀ ọjọ́ ìbí rẹ̀ tí àwọn olólùfẹ́ rẹ̀ sì ń kí wípé a èyí pọ̀ àṣèyí ṣàmọ́dún ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin àfẹ́sọ́nà ìlúmọ̀ọ́ká Tonto Dike tẹ́lẹ̀ rí ló fẹ̀dí ọ̀rọ̀ kan síta lórí ayélujára wípé òun ká Tonto Dike mọ́ àwọn ìwà ìbàjẹ́ àti àwọn ìwà nọ̀bì làwọn ṣe túká ọ̀rọ̀ yìí ni Pọ́pọ́gìrì fi síta lórí ayélujára tó sọ wípé ìrìnàjò oṣù mẹ́ta àwọn dàbí wípé òun wà nínú ọ̀run àpáàdì ni àmọ́ di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ Tonto Dike ò tí ì sọ ohunkóhun lórí ọ̀rọ̀ náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta orí ayélujára sì ń gbàlejò ọ̀pọ̀ ọ̀rọ̀ láti ọ̀dọ̀ àwọn olùlò ìtàkùn ayélujára Instagram bí ọ̀pọ̀ fọ́nrán àti àwọn àwòrán ọlọ́kanòjọ̀kan tí ìsìnkú bàbá ìlú mọ̀ọ́ká Tiwa Savage ti ń pọ̀ gidi sí i Tiwa Savage ló ṣe ètò ìsìnkú bàbá rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mọ̀ọ́ká sì péjọ síbẹ̀ bí Eniola Badmus Tóyìn Abraham Ìyábọ̀ Òjó Naira Marley àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ẹnu kò lè gba ìròyìn tán bí àwọn ènìyàn ti ń kí Tóyìn Abrahamu kú ewu ọjọ́ ìbí rẹ̀ bí ìlú mọ̀ọ́ká olórin Adéyínká Aláṣeyọrí ti fi sórí ìtàkùn ayélujára rẹ̀ bí wọ́n ti jí ní fẹ̀rẹ̀ láti lọ kí obìnrin náà láti lọ ṣeré fún un tí wọ́n sì ń kí wípé àṣèyí ṣàmọ́dún èyí ló mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa lo àwòrán náà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kí wípé àṣèyí ṣàmọ́dún Tóyìn Abraham Àjẹyẹmí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ẹsẹ̀ kò gbèrò níbi ayẹyẹ ìfilọ́lẹ̀ sinimá tuntun èyí tí ajẹyẹmí tóyìn abrahamu ṣe ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká ló péjú pésẹ̀ síbi ìfilọ́lẹ̀ sinimá náà tí wọ́n ti sọ wípé débi wípé ọ̀pọ̀ àwọn olólùfẹ́ mọ́bìnpé lórí ayélujára ló sọ wípé a tóyìn abrahamu tóbi lọ́wọ́ rẹ̀ gidigidi ìwọ tó jẹ́ wípé ẹlẹ́à òun ni ó jẹ́ ò kì í jáde rárá ṣùgbọ́n ó sọ wípé tóyìn ò kì í ọ̀hún mm-hmm. ẹ jẹ́ kí a wo díẹ̀ níbẹ̀. ní jù báyìí lọ fún ìròyìn ajá balẹ̀ látòrí ayélujára ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé nínú gbogbo tá a bá ń ṣe ìwà rere ó ní ẹ̀ṣọ́ ènìyàn ṣògo rẹ̀ nìkejì lórúkọ tèmi ó dàbọ̀.